الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى ما تسواجو منه عليه تعنشي شوكي شوكي لوري أو أحاديث توا منه وي 200 golden hadith from the messenger of Allah èyí tí afáwa Abdulmalik Mujahid tí tí ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia ti wọ́n gbé jáde àdíṣe ogójì ó a sọ̀rọ̀ lé lórí lónìí insha Allah ta'ala yẹn àdíṣe nọmba 40 àdíṣe ogun rárá gbogbo mùtúmùwà ọkùnrin obìnrin ọmọ èké àtàgbà lè ẹ̀kọ́ lé àdíṣe náà sórí torí àwọn gbólóhùn tó wà nù gbólù tó wà nù hadithi yẹn ẹyọ kan náà ló ṣàjòjì gbólóhùn àkọ́kọ́ àdóníyá gbogbo láti gbọ́ dúníyàn rí dúníyà sí jìnnà òlẹ́lẹ́kejì yẹn ló lè ṣàjòjì sí wa alimomin gbogbo alamọ momin ní alimomin wàjánàtù gbogbo alamọ alijanna alikafir gbogbo alamọ kẹfìrí àwọn gbólóhùn àwọn àwọn ọ̀rọ̀ tó wà ńbẹ̀ ni síjìnà oníkan ni ìta lè sọ kó ṣàjòjì sí wa ńbẹ̀. àdìs náà lọ pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé àdúnìyà síjìnà lil mu'mini wa jannatu lil káàfìrì àdúnìyà síjìnà lil mu'mini wa jannatu lil káàfìrì sáà gbìyànjú láti àpò òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ pé àdúnìyà àdúnìyà àdúnìyà àdúnìyà síjìnà lè mọ́kùnmẹ́ni síjìnà lè mọ́kùnmẹ́ni síjìnà lè mọ́kùnmẹ́ni síjìnà lè mọ́kùnmẹ́ni síjìnà lè mọ́kùnmẹ́ni síjìnà lè mọ́kùnmẹ́ni síjìnà lè mọ́kùnmẹ́ni síjìnà lè mọ́kùnmẹ́ni síjìnà lè mọ́kùnmẹ́ni ẹja awilẹ̀ márùn síjìnà lè mọ́kùnmẹ́ni síjìnà lè mọ́kùnmẹ́ni síjìnà lè mọ́kùnmẹ́ni síjìnà lè mọ́kùnmẹ́ni síjìnà lè mọ́kùnmínì síjìnà lè mọ́kùnmínì àdúníyà síjìnà lè mọ́kùnmínì ẹ̀yà sọ́lẹ̀ mẹ́ta àdúníyà síjìnà lè aduniya, àdúníyà Le lè aduniya, àdúníyà síjìnà lẹ́ẹ̀kan sí àdúníyà síjìnà lè mọ́kùnmínì. وجنة لكافر وجنة لكافر وجنة لكافر وجنة لكافر وجنة لكافر وجنة وجنة لكافر وجنة لكافر يا سلام اي مارون وجنة لكافر وجنة لكافر وجنة لكافر وجنة لكافر وجنة لكافر الدنيا سجن للمؤمن وجنة لكافر الدنيا سجن للمؤمن وجنة لكافر الدنيا سجن للمؤمن wàjánàtò lè káàfìrì ẹjá jọ wílẹ̀ márùn àdúnìyà síjínú lè mọ́kùnmínì wàjánàtò lè káàfìrì àdúnìyà síjínú lè mọ́kùnmínì wàjánàtò lè àdúnìyà síjínú mọ́kùnmínì wàjánàtò lè àdúnìyà síjínú mọ́kùnmínì wàjánàtò lè dúníyà síjínú lè mọ́kùnmíní wàjánàtò lè káàfìrí dúníyà síjínú lè mọ́kùnmíní wàjánàtò lè káàfìrí náà ọpẹ́ ni fún ọlọ́run ọba àdíz ní ojúbà lọ ìtumọ̀ rẹ̀ ní bọ̀rọ̀ kìdí ó ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ pé àdúnìyà ilé ayé ayé tá tí wọ́n pè ní àdúnìyà táwọn Yorùbá ń pè ní dúníyà hmm, dúníyà nínú kéwù náà ni wọ́n ti mú àwọn Haúsá náà ọ̀dọ̀ wọn ni wọ́n tún ti mú hmm? Hmm? dúníyà wọ́n ní kinní kan mọ́gà ní dúníyà nílùú Haúsá so àdúníyà ilé ayé síjìnà ẹ̀wọ̀n ló jẹ́ ẹ̀wọ̀n síjìnà lè mọ́mìnì ẹ̀wọ̀n mùmìnì òun láyé tábà fẹ́ tu ní ìdọ́fà ní ìṣàfitì ọ̀rọ̀ sọ́dọ̀ ara wọn síjínú lèmọ́mìn síjínú àfitì àlèmọ́mìn níta àṣàfitì ẹ̀sìn lọ́dọ̀ tẹ́ ń pè ní possession so ẹ̀wọ̀n mùmí ní ọ̀láì ṣùgbọ́n táwọn afáàmọ́ ń sábà tu sí pẹ̀lú èdè Yorùbá ni pé ẹ̀wọ̀n ló jẹ́ fún mùmí ní àdúnìyá ẹ̀rí ayé síjínú lèmọ́mìn ẹ̀wọ̀n ni fún mùmí ní wàjánàtò lè káàfìrí ó sì jẹ́ àlìjẹ́nà fún ọ̀tá ni fún kẹfìrí àlìjẹ́nà kẹfìrí ni nínú ìdọ́fà náà pé àlétú náà pé àlìjẹ́nà ni fún mọ́mí níyà ní jánàtò lè káàfìrí hadal maani jánàtò káàfìrí àlìjẹ́nà ló jẹ́ fún àwọn kẹfìrí so àdúnyà ẹ̀rí ilé ayé sí jìnnà lè mọ́mí ẹ̀wọ̀n ló jẹ́ fún onígbàgbọ́ òdodo wàjánàtù ó sì jẹ́ àlìjẹ́nà àlìkáàfìrí fún kèfèrí hadithi yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni a máa ń sí ìmọ̀ ń bẹ̀ pé báwo ni ilé ayé ṣe fẹ́ jẹ́ ẹ̀wọ̀n fún mùmìnì tó wá jẹ́ àlìjẹ́nà fún kèfèrí àwáyé rẹ̀ tí àwọn àfáà kì í ṣe nǹkan tó mú rárá kò kò díjú nítorí wọ́n ń ṣàlàyé táwọn afá sọ ni pé adúlíyà síjìnà lè mọ́kùnmí ní ilé ayé ẹ̀wọ̀n ni fún mùmí ni tá a bá fi mùmí ní ìgbésí ayé rẹ̀ nílé ayé ń bí wọ́n ntọ́lọ́wọ́n ọba ti pèsè ilẹ̀ tó palẹ́sẹ̀ fún mùmí ní nínú ọgbà àlìjẹ́ náà níjọ́ àlìkìyàmọ̀ níjọ́ gbèǹdé tá a bá wo ntọ́lọ́run ti pèsè sílẹ̀ fún múmi ní o náà gbàlìjẹ́ náà o táwa wo gbogbo tí múmi ní rí kó jẹ nígbàdùn láyé bí ìgbà tó wà nú ẹ̀wọ̀n ni wàjá nìyẹn tó lè káàfìrí gbogbo gbádùn kékeré rí tó rí láyé yìí tá bá wò síyà tí ó jẹ ní inú náà jahannama níjọ́ gbèǹde ìgbà tó wà nù àlùjànnà ń bìbí kódà bí kèfèrí ń jìyà láyé bí ìgbà tó tún wà nù ẹ̀wọ̀n náà ni eléyìí wọ́n mú wáyé pé alhafiz ibn hajar alaskolani afa tí ó kọ tírà mọ̀ sí fatihul bari sharihu sahih bukhari tó gbajúmọ̀ gan-an ibn hajar al-asqalani ọ̀nà ló kọ tírà bulugul maram bulugul maram àtàwọn tí a mi bàbàm yóò kọ alhafiz onímọ̀ pọ̀ nípa hadith wọ́n ní wọ́n mọ́rọ̀ wọn wá wípé ìmọ̀mù wa Munawi mú wa wípé mụwa, kan n'i ibn hajar misr ni egypt yẹn pé lórí àwọn adájọ́ pátápátá ni wọ́n ló wá ń kọjá lọ́jà kèfèrí kan ó wá rí mọ́kìgbẹ̀ yẹn ni pé ó rí àwọn ọlá tó ní yẹn pé tádájọ́ bá ń kọjá lọ́dọ̀ tiwa náà ní ìpínlẹ̀ rí pé kan tẹ̀lé ṣáàrí gbàgbà <laughs> bẹ́ẹ̀ sì ni kèfèrí òun ń ta ń ta lè pè ní òróró lè ń ta gbogbo aṣọ rẹ̀ dọ̀tí tó wọ bí àkísà tí à ń jẹ́ ló bá lọ bá alhafiz ibn hajar rahimahullah rahmatan wasi'a pé rẹ ibn hajar ṣebí ń tẹ́ ẹ sọ ni wípé ẹlójìṣẹ́ yín sọ pé àdúnìyà ilé ayé sí jìnnà lè mú mínì ẹ̀wọ̀n ló jẹ́ fún mọ́mìnì wàjá náà tó lè káfírí ó sì já àlùjá náà fún kéfìrí ah, wo pò tí wọ́n wà wo bí wọ́n ṣe ń gbádùn wo bó ṣe ń fẹ́ jọlá wo òun bóyá tó ń jẹ tó ń sì jẹ kéfìrí ṣé ọ̀rọ̀ anábì yín yìí sóti ẹ̀ sí sójú tọ́ba ìbí wọn ní ibn hajar alhafiz ibn hajar asqalani rahmatawa ṣe wàá sọ fún yìí pé a wíwọ ládó orí tóun ń jẹ àbí gbádùn tó rò pé òun gbádùn yìí sí èyí tóun ó jẹ níjọ́ gbòǹde alikama nínú àlìjẹ náà ẹ̀wọ̀n ní ìyà ló ń jẹ lọ́wọ́ yìí sórí gbogbo ìyà rí tó rò pò ń jẹ láyé náà ló wá bí ìyàtà a ti pèsè ilẹ̀ fún ẹ ní inú jahannama ní ọmọ náà ìdí ni tó fi jẹ́ pé a mú díẹ̀ nínú ìròyìn ètí ọba nínú a sì mú díẹ̀ nínú ìròyìn náà wa tó ròyìn fún nínú suratul insan ta tún pè ní suratul dahar sura 76 nínú alukur'an tabawo láti ẹ jẹ́ kí n mú wá láti àyà um, gbàtọ́lọ́wọ́n bá lè ń sọ fún wa nínú suratul insan pé inna khalaqnal insana min nutfatin amshajin nabtalihi faja'alnahu sami'an basira ìyá ayé ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ni dájú adá ọmọ ènìyàn láti inú omi gbọ́lọ́gbọ́lọ́ náà ni àtọ̀ amshajin tààrù pọ̀ mára wọn nàbìtàlì àlédánwò faja'alnahu sami'an basira títí tọ́lọ́run fi wá sọ wípé ayé ẹlẹ́ẹ̀karùn-ún sura seventy six àyà five ọlọ́ni innal abrara dájúdájú àwọn ẹni rè yashrabuna wọ́n máa mu min ka'sin láti inú ife kánà èyí tó ṣe pé mìzáàjù à ọtí ẹlẹ́rìndòdò tí wọ́n máa mú nù fè yẹn mìzáàjù à káfùrà á mọ́ káfùrà lárúpọ̀ mọ́. àìnẹ́ni omi tá ń sọ ìṣẹ̀lẹ̀ ẹ̀rú kan ni o yashrobu biha ibadullahi tí àwọn ẹrú sin ọlọ́run yóò máa mu yufajjirunaha omi yìí yóò máa tú jáde ni ní ti tú jáde gan ìtumọ̀ àkọ́kọ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé gbogbo ibi tí wọ́n bá ń lọ ni wọ́n fa omi náà dé bí ó bá wù wọ́n ní ọgbà àlùjànnà kì í ṣe pé wọ́n ṣe rìn lọ ọbẹ̀ lọ máa omi bu omi yẹn gbogbo tí wọ́n bá wà ní hmm? ni torí náà kì í ṣe pé ọ̀rọ̀ àdọ́gbọ́n díẹ̀ ẹgbẹ́ lómi ní ìsìn tàbá fún ní bóyá juice inú páálí yẹn tó tóbi díẹ̀ tàbí tí wọ́n bá fún ní ìgò ọtí ẹlẹ́rìn dòdò kan yóò ra mọ́ dá sí díẹ̀ díẹ̀ yóò ra mọ́ mú kó mọ́ bá tètè tán ọlọ́run yóò fa jìrú náà á kà fi jìrọ̀ gbogbo yóò bá wọ̀ ni ó máa fà lọ yóò fún náà bí nà dèrè àwọn wọ̀nyí làwọn tí wọ́n mú lè rí wọn ṣe wọ́yà kọ́ fún náà yẹ́wò mọ́ wọ́n sì ń páyọ̀ ọjọ́ kan káàna ṣàrùhù mustatira pàbùrù rẹ̀ ó fọ́n ká wọ́yà tọ̀ wọ́n sì máa ń fún àwọn aláìní jẹ yut'imuna at'ama wọ́n máa ń fáwọn èèyàn ló ń jẹ aláhùtì tó ń ti fáwọn náà nífẹ̀ẹ́ só ń jẹ yẹn mìskínà àwọn oní máa ń fún aláìní wa yatiman àtọmọ òrukàn wa asira àtàwọn ẹrú innama nut'imukum a máa sọ pé dájúdájú àwa ń fún yín lórí torí ni o pèsè nítorí nǹkan lánàrí ìdòmínkùn a ò retí látọ̀dọ̀ yín a ò béèrè látọ̀dọ̀ yín a ò fẹ́ látọ̀dọ̀ yín jazaan ẹ̀san kan wala shukuran àbọ́pẹ́ kì í ṣe ta torí ẹ̀ṣẹ̀ nìyẹn. inna nakhafu min rabbina yawman abusan qamtarira àwa ń páyà à ń bẹ̀rù látọ̀dọ̀ olúwa àwa ọjọ́ kan tó ṣe pé abusan tójú òrò kókó abasa wàtàwà láwùfájú rò bí máa ní kàláhà wẹ̀jì àwù kọ́m tọ̀rí rọ tí ó sì mọ́ ṣanṣan ọlọ́run ní fáwákọ́ ohun lọ òṣàrọ̀ dáálí alọ́hù ọlọ́run ẹlẹ́dàá wa ohun ó sì wàá là wọ́n ó ní ṣàrọ̀ àbúrò ọjọ́ náà ohun ó sì fi wọ́n pàdé ó ìtútù ojú wàsòrò rọ̀n àti ìdùnnú tó ṣubú láyọ̀. wàjẹ̀zá òǹbìmọ̀ sọ̀bàrú wá san wọ́n lẹ́sàn pẹ̀lú sùúrù wọn tí wọ́n ṣe jamiatan ọgbà àdẹ́rà kan wàhárí rọ̀n àti aṣọ àríyìrí. mùtàkì ìnà fi à wọ́n rọ̀gbọ̀kú nínú ọgbà àlìjẹ́nà náà alẹ́lẹ̀ àrọ́ ìkì lórí àwọn ibùsùn wọn àrọ́ ìkì dákò àríkà láyàrá ọ̀nà fi hà wọn ò ní rí nínú àlìjẹ́nà yẹn ṣámsá òòrùn kan yẹn ní gbígbóná kan kò ní sí pé ooru mú mi o wàlẹ̀ zamharira bẹ́ẹ̀ sì ni òtútù ò ní mú wọn bẹ́ẹ̀ káàbí sọ pé àníbùkátà ah, fi súwẹ́tà o ẹ bá wá kóòtù o ẹ wá aṣọ ọ̀gbọ̀ wá kẹ́ ẹ dábòrà o bláńkẹ́ẹ̀tì o rárá o ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo ẹ̀ ودانية عليهم ظلالها ودانية عليهم ظلالها ظلالها àwọn bòójì inú ọgbà àlìjẹ́nà á sùn mọ́ wọn pẹ́kipẹ́kí ni wadullilat kutufuha tadlila tí wọ́n bá fẹ́ ká àwọn èso inú ọgbà àlìjẹ́nà jẹ kutufuha èso ọgbà àlìjẹ́nà dullilat tadlila á ṣe ní ìrọ̀rùn fún wọn hmm? wọ́n sùn wọn tó jẹ́ pé yóò wà ní bàǹbalẹ̀ hmm? àwọn ará bíi ọ̀fà lọ wájú àwọn òní dẹ̀ǹdẹ̀lẹ̀ yẹn pé yóò wà lárọ̀ọ́wọ́tó wọn tọwọ́ wọn sí déédéé ọwọ́ wọn ní òsì ẹ̀nà ẹ̀wò tí yẹn bá fẹ́ kàkàṣù láyé nìsín àbí mángò tó bá pọ́n àwọn tó bá ṣe dòǹdẹ́nu ẹ̀ òkè lókè ni a máa sábà wà téèyàn ò lẹ́gìmọ̀ tó bá jábọ́ pọ́ yóò kàn fọ́ ni yóò lókùtà nù bó tún lọ fọ ní dùn bí lẹ́mọ̀ torí mi ò wọ̀ kì í ṣe tàlìjánà bó ṣe rí tó ṣe dùn dẹ́hùn ó náwó báyìí dídí ọwọ́ rẹ̀ náà ni ó ṣe ọlọ́run bí ó ṣe rí ni wáyé tọ́ọ̀fù àléhìn á fi wọn nínú náà pẹ̀lú àwọn ife fàdákà ẹ̀mí fìdọ̀ tá a ṣe láti inú mumi taa se lati láti inú fàdákà akwabin fàdákà silver àti àwọn kọ́ọ̀pù kan jámúrù kọ́ọ̀pù ni akwab kúùb kánẹt àwọn kọ́ọ̀pù ta sọ yìí kọ̀ wàárí igu ni wọ́n o ìgò glasses ọlọ́wà ní kọ̀ wàárí ìrọ̀mọ́rò pé ni ní fi dọ̀ àtàrà la ṣe gò glass yẹn pé glass táyé ìgò táyé iyẹ̀pẹ̀ ni àwọn iyẹ̀pẹ̀ kan ni wọ́n máa ń kó jọ tó fi máa ń di glass ìsọ́lá hàn mm, mm, this one is from silver hmm? wa akwabin min kanat kọwàrírọ̀ kọwàrírọ̀ mi fi dọ̀ kọ́dàrú ha takọ̀dìrọ̀ àti sí wọn ní ìfìwọ̀nba ìwọ̀nba tàbí wọ̀n tún wọ̀n sí déédéé ọwọ́ ni ó hmm? ẹgbẹ́ ẹ bá fẹ́ fi àjẹyàn ní ìsìn ẹnìkan gbẹ́ngbẹ́ wá ní ẹlọ́mú mi bẹ̀ ńgbà tó débẹ̀ omi yẹn wà nù àgbá ìgbà tí ó wà débi àgbà àgbà yẹn ibi tó bá nàgà omi yẹn yóò wà níbi igi wẹ̀ ẹlẹ́ òdébẹ̀ ó sàn hátíhátí sọ̀hánàlá kò lè rí mú ọlọ́ni ṣùgbọ́n eléyìí ó dé dé ọwọ́ báyìí wọ́n bá wọn gbé báyìí ó rà dá sọ ni wàyó skọ́ọ̀nà fi hà á máa fún wọn mu níjọ́ náà fi àká àsán káànà mìzáàjù hajjá zanjabila ife kan tẹ́ pé ohun mímu tó wà ń bẹ́ àtúnrù pẹ̀lú zanjabil àtàlẹ̀ zanjabil ìwọ náà bí wọ́n bá fẹ́ mu kùnú fáwọn táwọn mu kùnú lá ẹ̀rí pé kùnú tí wọ́n ra fi àtàlẹ̀ sí tó ra ṣe yẹ́rí yẹ́rí lẹ́nu yẹ́ẹ́ tí wọ́n ra mú pé ra ṣe yẹ́ lẹ́nu ẹ̀yin náà wo tíì tí ginger tea tí ẹ bá rọra mú ó ṣe rọra ń ṣe yẹ ẹ rí i pé ó yàtọ̀ sọ́dúnárì tea ayé ìjọ ń gbà títí kan wà tí ń pè ní kettle tea àti bongo ẹ bá pò tán wọ́n tí yẹn bá ra àbí ní ìsín tíì bí àwọn tíì yẹn inú bọ̀kátì ẹ̀ sọ tíì tíì ó tún yàtọ̀ sí bọ́ǹfìtà o àbí àwọn bíi ova tíì àbáwọn tíì àwọn tí àwọn ilé ìfowópamọ́ ní beverages ìyẹn ń sọ tí ìlà ń sọ àwọn tí eléwé yẹn tó bá ra fi sí téèyàn bá mu òun nìkan àti tí wọ́n ra fata yẹlẹ̀ sí àbí tí wọ́n ra fi kànáà fòrò sí ìyẹn ni àwọn spices èyàn òdìgbò máa ń yàtọ̀ orúkọ mọ́ ìyẹn yóò ṣe yẹ́ẹ́ yóò lọ ọlọ́wọ́ ní mizaju azanjẹ̀bẹ̀ áfíìsì èyàn ò tún gbádùn ẹ̀. àìnà wọ́n wàá rò wípé kéèyàn máa yọ ọmọ rárá o ìṣẹ̀lẹ̀ ẹ̀rú kan ni tùsánmà tá ń pè ní sálẹ̀ sàbílà subhanallah ìkan tó ń bẹ tá a tún máa mú bẹ wàyà túùfù àríhìn wìlìdán wọn ó wà á rọ kiri ká àwọn àwìlìdán àwọn ọmọkùnrin kéékèèké mọkànládùn tí wọ́n wà níwọ̀ntúnwọ̀nsì tí wọ́n sì rí bákan náà tọ́jọ́ orí wọn jura wọn lọ àwọn ọ̀dọ́kùnrin wọn ó wà á rọ kiri ká wọn inṣàlá náà gba àlìjẹ́nà ọlọ́run ni àwọn ni ó máa sáàfù wa ni kí wọ́n sáàfù ọmọ àlìjẹ́nà ọlọ́run ni ìdárọ̀ àìtẹ́hùn nígbà tí ìrẹ́ bá rí wọn hasibitahum ó rò wípé àwọn tó ń wò yìí ló àmàǹsòrọ òkúta olówó iyebíye àlúùlù màǹsòrọ tí a fọ́n ká tàbí tá a tàn kálẹ̀ kí pè ní lóòlù àlóòlù náà ní góòlù nígbà tí ẹni tí ó fẹ́ máa bu ń tọ́ máa àlìjẹ́nà ó máa mú kọ́lọ̀ ṣe wá lọ́mọ àlìjẹ́nà àwọn tí ó máa sáàfù wa ń bẹ nígbà téèyàn bá rí wọn téèyàn rò pé góòdì ni wọn tí wọ́n ra spray tí wọ́n tàn ká tí wọ́n fọ́n ká bó wàhálà wa tí wọ́n fẹ́ mọ àwọn ọmọ àlìjẹ́nà wa tí wọ́n ń ṣe Allah kọ́lọ́ ṣe wá lọ́mọ àlìjẹ́nà tí wọ́n fẹ́ mọ gbé kínní yẹn fún bó làwọn ó ṣe fáìn tó àfà nígbà táwọn tó ń sáàfù wọn tí wọ́n dàgbé gold ọlọ́wà ni wà ìdẹ̀rọ̀ àyíká tó bá rí wọn sámà níbẹ̀ níbi tá à ń sọ yìí ó rọ àyíká nàìjíríà ìwọ́gbọ́n mọ̀ pé orí nàìjíríà ìdẹ̀ra kan wà mólíkàn àti ọlá kàbí ìrọ̀n tó tóbi tọ́lọ́n bá pè dẹ̀ra àtọ́lá ní tó tóbi bó ní òṣèré àlìyàwó síyáàbò sóńdùsí kúdùrún wọ́n tábìrọ̀kọ̀ ọlọ́run ni yóò máa bẹ fún wọn àwọn aṣọ tí wọ́n wọ̀ wọ̀ lórí wọn báyìí síyáàbò sóńdòsín aṣọ tá a lè pè ní aṣọ aláràn àríyìnrí kódòrónì èyí tó ṣe wípé ó jẹ́ aláwọ̀ èwe wastaberok àti àwọn aṣọ alágbà àwọn alágbà hmm, aṣọ aláàrí àti aṣọ alágbà aláràn ìfẹ́fẹ́ tìrà yìí wọ́n fi kéré wo góòlù wọ́n fi ṣọ́ṣọ́ wàhálù asáwìrọ̀ mi fi dọ̀ á tún wá wọ̀ wọ́n á fi ṣe asáwìrọ̀ àwọn ẹ̀gbà tá a ṣe ní fi dọ̀ láti inú fàdákà wọn kù ṣọ̀ṣọ́ wàsàkọ́ ohun rọ́bù olúwa wọn ò fún wọn ní ṣàrọ̀ ọba ohun mímu kan tọ̀ òwúrọ̀ tó mọ́ kànga ẹgbẹ́ ọtí dẹ̀ máa mu nǹkan láyé ẹ̀wù gàrí nígbà mu gàrí ńgbà mí ọ̀bí lọ́pọ̀lọpọ̀ ọgbà ìsàlẹ̀ rẹ̀ máa lókùúta tí ó ṣẹ́kù báyìí kò ní mọ́ kànga ọtí náà máa ní gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ńsàlẹ̀ hmm? máa ní kìtàmù misk bàfìdá àlìkàfọ̀lá náà fàṣí mùtànáfíṣọ́ tọ́lọ́ kìtàmù umisk ìtumọ̀ méjì ni ìtumọ̀ àkọ́kọ́ ni pé yẹn tá a fi jó pa ẹ̀rí pé téèyàn bá ṣe ọtí láì ṣe pọ̀ síìlì ẹ̀ tá fi tá fi di èdídí tá a fi di miski ni ọba àtùwárí tá à ní àlè mísìkì ni yóò rùn tó jẹ́ pé yóò dùn mọ́ wa òórùn dúndùn ìtumọ̀ kejì ni pé kìtàmù ìsàlẹ̀ rẹ̀ hmm, kò ní rí kì í ṣe gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ kì í ṣe ìdọ̀tí misk ló bá tùràrí àlùmísìkì ni wà fi dáàlìkà ilé ìta àṣàlàyé fálíyàtà náà fásí fálíyàtà náà fásílì mùtà náà fi sùn gbogbo àwọn tí wọn máa fi dá gbàgà gbogbo àwọn tí wọn máa ń sáré ìje kó kálukú máa sáré ìje láti wà mbẹ Ọlọ́run ṣe wà lọ máa jẹun náà Ọlọ́run ní inna hada kana lakum jaza'an wa kana sa'yukum mashkura ilé yìí ẹ̀san ló jẹ́ fún yín wàkánà sáàyùkùn mashkura nítorí àsìkò àlàyé díẹ̀ lélẹ̀ inú ọ̀rọ̀ àlìjẹ́nà o tábà lọ́nu sọ́ọ̀tù wákíá láti bẹ̀rẹ̀ sọ́ọ̀tù wákíá láti bí àyà sura 56 eh? láti àyà 15 àyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún ọlọ́run sálàyé alásùrùrì mọ̀ọ́dúà irú alárí kàtà sọlẹ̀ kẹyìn alálẹ̀ àárọ̀ ìkì lórí ibùsùn ọlọ́run ní ibùsùn yẹn sùrùrì mọ̀ọ́dúùnà tá a hun láti ara góòlù ní nípa kan ni pé ìròyìn àjẹ́ náà pọ̀ nù báàgì jẹ́ náà ṣe wá tó yẹn ọlọ́run ọba àlekè ó sọ fún wa nù ni pè ọlọ́run ní nígbà tọ́lọ́run bá ń sọ nípa àwọn kèfèrí tọ́lọ́run sọ nípa ta ni mo pé tọ́lọ́run sọ nípa àwọn kèfèrí pé wàlọ̀ tọrọ ìdìlì mùjìrì ní ìnànà kìsú bóyá kí n sì kọ́kọ́ fìdí wọn lẹ́tọ́ nígbà padà bọ̀ sọ̀rọ̀ wọn ọlọ́run sọ nípa àlìjẹ́nnà nínú sọ́rọ́ tó fàájì dà kí ọlọ́run ọba sọ ń bẹ̀ ọlọ́run ní تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون سورة 32 سورة ساجدة آية ẹlẹ́ẹ̀kẹrìndínlógún bẹ́ẹ̀ آية 16 ọ̀rọ̀ láwọn kan تتجافى جنوبهم عن wọ́n gbé ẹ̀gbẹ́ wọn jìnnà sí àwọn ibùsùn wọn wọ́n fi ibùsùn wọn lẹ̀ yẹn gún ẹ̀yẹn náfìlà lóru ni o yẹ̀dẹ̀rún àrọ̀báhù wọ́n ń ké sí olúwa wọn wọ́n ń ké pè kọ́fán pẹ̀lú ìbẹ̀rù wàtọ́ màáyín àti ìrètí ìbẹ̀rù pé sí ọlọ́run ó gbà báyìí àti ìrètí pálánù lọ́lọ́run yóò gbà iṣẹ́ mùmí ní báyìí nàlẹ̀ kọ́ọ̀fì wọ̀rọ̀jà láàrin fáà ń bẹ̀rù ọlọ́run pé bó wà lọ́rọ̀ wa lọ́dọ̀ ọlọ́run ah, wà

ẹ̀mí kan ò mọ mọ́ ó fìyà nǹkan tá a fi pamọ́ fún wọn làwọn fún wọn mímu kó rọ̀tì ààyè mú àwọn nǹkan tí máa sojú lọ́yìn àwọn nǹkan mójú tutù jazaa ní ẹ̀san bìmọ̀ kàánú yá àmàlù ohun tí wọ́n gbélé ayé ṣe ó fẹ́ pé gbogbo ń tà ròyìn máa lè jẹ́ náà ọlọ́run mú wá pé aláwọn ó pé ẹ̀kùsọ́ ẹni tó lè mọ́ mẹ́ṣẹ́ ń sọ yẹn lèmi ò máa wo góòlù ayé rárá anábì ní oúnjẹ inú àlìjẹ́nà máa àìnù rọ àti tójú kan ò rí rí wàlà ódùnú sami art etí kan báyìí kò gbọ́ rí kódà gan-an máa kọ́tọ̀rọ̀ kò tiẹ̀ rúwúyẹ́ nínú kíni nínú ọkàn kankan rí tó náà ọ̀rọ̀ àlìjẹ́nà kọjá pé ṣèdílé ọ̀sẹ̀ àná làwọn ti ń kọ́ tó dàbí ìsìn tá à ń lo fóònù tá à ń bára wa sọ̀rọ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ náà ọgbà ìjẹ́nà pé téèyàn bá fẹ́ rí ẹnìkan yóò dọ́dọ́ ní iná làánà tí ń rí láyé ìṣègbè tí a ti ń ṣe fídíò call fídíò àpọ̀lọ́ ni kò yí ọ ni làtà àìlàmù nàfṣùnà kò fi kò jọra wọn kò jọra wọn rárá bùtùlẹ̀ kò mọ̀ ẹ̀wùgbà tọ́lọ́ ń sọ̀rọ̀ nípa èso nínú sọ́lọ́tù Baqara tọ́lọ́ wọn bá ń sọ fún wa pé wọ́n máa fún wa lẹ́sùn insha Allah nọgbà ìjẹ́nà wà ó tù bí ìmùtàṣàbíà ẹ tún fún wọn nírú ẹ̀ yóò rò pé irú èso tó ń jẹ ni ẹni tó lóun fẹ́ràn áàpù jíjẹ láyé tó bá dọ̀rùn òun fẹ́ jẹ áàpù gbà tó bá jẹ yẹn tán wọ́n tún wá mú mi wáyọ̀ ní hada lẹ́dí rìzẹ̀kúnà mi kọ̀bìlì ebi tí wọ́n fún alẹ́ kan náà nù tó bá wà ó tún bí mo tàlọ́ ẹ tún múrú ẹ̀ wá fún tó bá ní táwọn afáà sọ pé yóò rò pé tẹ̀ kan ni nítorí pé lọ́wọ́ náà àwọ̀ rẹ̀ bákan náà lórí àmọ́ gbà tó bá ti fẹ́ nígbà tí ìtọ́wò ilé ìtún yàtọ̀ adùn ilé ìtún yàtọ̀ sí tẹ̀kan wọ́n tún múrú ẹ̀ wá fún yóò tún rò pé ti tẹ̀kan náà tún ni nígbà tí ó bá tún fi ẹnu yóò ti pé fi sẹ́nu yóò tún rí pé adùn ẹ̀ tún ti yàtọ̀ sótórí náà kọ́lọ́run kó jẹ́ kó ṣe wá lọ́mọ àlìjẹ́ náà nípa táwọn ọmọ náà ọlọ́mọ ṣe wá lọ́mọ náà iná kìí ṣe téèyàn máa ná sọ́rọ́tù mọ́lẹ̀kú sọ́rọ́tù kí mo pé sọ́rọ́tù mọ́lẹ̀kú sura sixty seven òun ni sọ́rọ́tù mọ́lẹ̀kú ní Quran súra ẹlẹ́ẹ̀kẹtàdínní súra sixty seven nígbà tó bá ń sọ̀rọ̀ iná hmm? ọlọ́run ní walilẹ̀dínà káfàrú àdáàbù jahannam ayà ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ súra sixty seven àyà six yóò máa bẹ fún àwọn kèfèrí àwọn tí sí olúwa àwọn àdáàbù jahannam náà wà bí sàlẹ̀mọ̀sọ ó burú níbu ìṣẹ̀rí sí ìdá uliku fiha nígbà tá a bá jù wọ́n sínú náà yẹn sami'u laha shahiqa wọ́n mọ̀ gbọ́ iná yẹn tí ó mọ̀ kó rèrèrèrèrèrèrèrè kókó náà yẹn ẹni ẹ̀wọ̀ náà ayé fún fọ́ọ̀dì náà bá ń jó tí wọ́n wọ́n máa gbọ́ kúkú rẹ̀ wàhíyà tàfó tí ó sì máa hó tí ó máa rú sókè. Hmm? ọlọ́run ọba ní iná òtárìmí bìṣàrọ̀rín kàlkọ́sìrì ka annahu jimalatun sufrun wailun yawma idin lil mukaddibin innaha tarmi bisharari iná yóò máa rú sókè bisharorin àwọn ẹ̀ta wàrà aná tí ó máa jù sókè ẹ̀pẹ́ tí iná bá ń pápá bá ń jù para àmọ́ ẹ̀rẹ́ta wàrà ẹ̀hẹ́n ọlọ́run bìṣàrọ̀ rẹ̀ kàlẹ́kọ́sìrì yóò máa tóbi ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ yóò máa tóbi bí àwọn ààfin ayé yóò wá pọ́n kẹ́ẹ́ ka anahu jìmọ́ láti sọ́fún gẹ́gẹ́ bí ìràkúnmí aláwọ̀ yéye ọlọ́nkúnlá wa ń bẹ. kọ́ọ̀lù bala nam ọlọ́ọ̀ni takáàdù tábà yẹ́zù mí náà lọ́gọ́ ìsì iná náà mí náà látara ìbínú takáàdù tábà yẹ́zù fẹ́ẹ́ rẹ̀ fàyà iná fẹ́ pin rẹ̀ sí méjì yíyí ẹ̀yin náà wò téèyàn bá ń bínú ẹ̀rí pé yóò wú ní yorùbá fi ẹgbẹ́ àwọn olórin lọ́nà ẹni tó bá ń bínú kó wú kó bẹ́ látara àbínú yóò wú tutututu iná yóò fẹ́ fàyà bí tó ti ń bínú kó lámà ólìkì àfihàn gbogbo ìgbà tí wọ́n bá ti jù sínú náà yẹn fáwọ́jọ́n àwọn ìjọ kan sa'alahum wọ́n máa béèrè lọ́wọ́ wọn kọ́sà náà tó àwọn alámòjútó náà alamta ti kò mọ̀rẹ́rù ṣé olùkìlọ̀ wà báyìí ẹlòmíì mo ṣe sọ́n ká alábòjútó náà bí bó sáwọn kan tún lè wà nù náà tí wọ́n mójútó náà bẹ́ẹ̀ ni àwọn màláíkà nìyẹn náà ò ní í jó wọn àléhà ti sàátà àṣàr hmm, nusratu mudaththir ìfẹ́ hmm, tẹ̀síwájú ń bi ibẹ̀ yẹn ṣùgbọ́n tí mo lè mú wá tó lè fi tètè yé wa náà láyé ẹ̀wọ̀n wà láyé àbí òsì ó àwọn oríṣi èèyàn méjì ló wà nú ẹ̀wọ̀n ló wà nú ẹ̀wọ̀n o àwọn oríṣi èèyàn méjì àwọn kan ìbànújẹ́ ni máa bá wọn nú ẹ̀wọ̀n táwọn máa rò pé káwọn ó jáde kánjọ́ wò làwọn ó jáde àwọn kan wà nú ẹ̀wọ̀n tó jẹ́ pé ìdùnnú wọn ni báwọn wà nú ẹ̀wọ̀n àdúrà táwọn máa ṣe ni pé kíkọ́ àwọn tó máa ga sí àwọn alákọ̀ọ́kọ́ làwọn ẹlẹ́wọ̀n àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn wọ́dà ẹ̀rí pé tí wọ́dà kan bá tún ti gbókun sínú òun tó ti gbókun nú ẹ̀wọ̀n <laughs> yóò tún lọ́gà oníràwọ̀ ọ̀gá oníràwọ̀ nú ẹ̀wọ̀n àwọn èèyàn lálámòójútó bẹ̀ ìyá abẹ òjì àwọn àwọn ń gbádùn ni ṣùgbọ́n àwọn tó wà nú ẹ̀wọ̀n tí ń jìyà tí ń faṣọ péńpé tukú lóko ọba àwọn ọmọ ẹbẹ lọ́n káwọn okó gbogbo àwọn èèyàn wọn mọ̀ ṣe wàhálà irú ẹni tí wọ́n bá dẹ́wọ̀n gbére fún gbogbo ni ó ṣe rí tí pardon ẹ́ bóyá ìjọba ó tiẹ̀ ṣíjú àánú wo kí wọ́n yọ àbẹ̀ntẹ́ dájọ́ ọkú fún àwé tí ń tì ní bóyá so láyé gan àpẹẹrẹ nìyẹn kọ́lọ́run ó sànù wa kọ́lọ́run sọ́rọ̀ tó wá kíá nígbà tó ń nípa àwọn ọmọ inú náà ọlọ́run jẹ́ wọ náà o ọlọ́run hmm. nípa àwọn ó ní ní <clears throat> máa ashabu shimal àwọn ẹni ọwọ́ òsì bóò láti mọ àwọn ẹni ọwọ́ òsì sura fifty six aya 41. one yẹn ọlọ́run ní fi sàmúmi wàhámìmì wọ́n máa bẹ nù sàmúm àti hamim gbígbóná ní méjèèjì báyàtọ̀ ńbẹ̀ńbẹ̀ sàmúmi ní ooru gbígbóná hamimi òun ni kí ni òun ni. Uh, èyí tó omi tó gbóná hamim omi tó gbóná janjan tí àwọn bàbá wa ń pè ní omi jálò ẹ̀dọ̀ jálò fún yóò gé wọn ní àmọ́ àhùn yóò gé wọn àmọ́ yóò gé ọ̀fun yẹn ni tó bá tí omi bá ti débẹ̀ tí wọ́n bá fẹ́ mu kódà inú sọ́lọ́tù káàfù kọ́ ọlọ́run ni tí wọ́n bá ti gbé omi ẹ̀ fáwọn fẹ́ mu báyìí ooru rẹ̀ yóò kọ́kọ́ bó àwọn ojú wọn ooru yẹn tó di mú ojú wọn báyìí yóò ṣì awọ yẹn ni hmm? ooru gbóná àti omi gbígbóná yóò máa bẹ fún wọn bẹ́ẹ̀ ẹ̀rí pé ńgbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ ọlọ́run ń sọ̀rọ̀ ní ọlọ́run ní nazaatan li shawwa before ìyẹn ọlọ́run ní iná ọlọ́run ní tẹ́dí ọ̀rùn iná yóò kọ́kọ́ yóò wá ní onínàzá àtàn lè ṣàwá ó kọ́kọ́ mú wọn báyìí àwọ̀ orí ni ó kọ́kọ́ bù yóò bu àwọ̀ orí tí wọ́n náà wo kí nǹkan bu àwọ̀ orí èèyàn nàzá àtàn lè ṣàwá tẹ́dẹ̀ẹ́rù mẹ́ni àdẹ̀bá gbogbo àwọn tí wọ́n pẹ́ yìí dà wàtàwàlà tí wọ́n kọ̀yìn sọ̀rọ̀ ọlọ́run ọba ní òmà pé ọlọ́run làwọn ń bẹ̀rù ọlọ́run ní níjọ́ náà ìgbóhùn máa mọ̀ yẹn yẹ́wọ́ lọ́wọ́ bá ṣe sọ fún wa nínú suratul eh, eh, hal ataka hadithul ghashiya wujuhun yawma idhin khashiya àwọn ojú kan rò kókó ń jọ yẹn amilatun nasiba àwọn ò máa ṣe wàhálà amila wàhálà gidi nasiba wọ́n máa dààmú yóò rẹ̀ wọ́n máa ṣe wàhálà tasla naran hamiya wọ́n wọ̀ ọ́nà tó gbóná jẹjẹrẹ ṣéèkì ibùnú lè ọ̀fẹ́ ní ìrọ̀ṣìmọ̀ aláàrámọ̀ta wà sí àṣẹ́kì ibùnú ìsẹ́mì ní tó ṣẹlẹ̀ ní pé yóò rẹ̀ wọ́n jọ wọ́n mọ̀ ṣe wà látorí pé ilẹ̀ tí wọ́n fẹ́ mọ̀ tẹ̀ kì í ṣe ilẹ̀ ẹrú táyé ilẹ̀ tẹ́gbẹ́ ẹsẹ̀ wọn ò mọ̀ wọlẹ̀ wọn ò mọ̀ fagbára fà jáde ni wọ́n sì tún ẹ̀wọ̀n ni wọ́n tún ti só mọ́ wọn lẹ́sẹ̀ tí kasulana tó skọ́ mi ní ayé ní àníyà wọ́n fún wọn lómi tó gbóná mu lẹ́sà làhùn tọ̀ àmú kò sóúnjẹ kankan fún wọn ìlà mi dọ̀rẹ̀ àfi ẹ̀gún táwọn bàbá wa máa tú sóṣùṣù oúnjẹ ìràkúnmí kan ní lágbàá lọ́mú jẹ́ ó lè ṣe fẹ́ jẹ̀gún tí gbogbo yín ẹ̀ ò ní ṣẹ́jẹ̀ gbogbo èrìgì pa yóò gún lérìgì fẹ́ pa yín mọ̀ padà ọlọ́wà ni láàyè nínú ẹ máa rò pé wọ́n ṣe ń jẹ wọn ó jẹ lájẹsára o wà láàyè kò ní mìjọ ebi tí sì ń pa wọn ò tara ẹ lọ ìyá ni wọ́n máa jẹ́ mi nù náà ni ẹni pé ẹ̀rí pé kẹfìrí tó lọ ń jìyà láyé ìyàwó ló tó lè ní ìsìn hmm? ẹ̀rí pé lẹ́ẹ̀kan lọ́ọ̀ ní wọ́n mọ ọlọ́run sọ nípa zilalu janna nípa àbùjẹ àlìjánà wàdúlì láti àléhìn zilalu ha kò tó fún wa ọlọ́run wàdáníyà àléhìn zilalu ha á sún bòjì wọn ni wọ́n wà kì ṣe wa ìlà ẹ́ ṣùgbọ́n níbi ní wàzílì ní náà wà nù àwọn ọmọ náà ó fẹ́ sá lọ ọbẹ̀ ah jáwọn ń nígbà tí wọ́n bá débẹ̀ mí èéfín ni wọ́n bá ń bẹ̀ tó dúdú lè dúró èéfín ara ọ̀rọ̀ kò síbi lábáàrìdín wà láàkàrí ní ibẹ̀ ò ní tutù tí wọ́n bá rí bòójì ṣàpé kó tutù ní ní tutù kó tutù kò ní tutù kankan wà láàkàrí mi kò sì ní bára mu kò sápọ́nlé kò sí kò ní bá wọn lára mu wọ́n tó fòkú bẹ́ẹ̀ ní ni ọlọ́ni ṣáájú ilé ti wà rọrùn jáyé. gbogbo ìyà tó jẹ láyé ìgbádùn ni iná ìwọ àwọn kẹfìrí kò sí tó kàn ẹmu yóò mẹmu àwọn táwọn èèyàn yóò bà yà láyà àwọn àwọn tó ń pè wọn lọ oríṣiríṣi tó lè máa lọgàn afẹ lónìí afá ẹyà kan fún yín ní ẹgbẹ áfíríkò tán tilẹ èyí tó bá ti ya kàtà ń kúrò afá kúrò ní ẹjẹ ajẹmú fún yín stáàtù kan bì ẹlòmíì máa máa máa nítorí mọ̀ pé àwọn àfọ́ òfin ọ̀tọ̀pọ̀ lòun ò fẹ́ yóò àmọ́ ṣe lójú ẹ̀ báyìí hmm? oríṣiríṣi bọ́tí ìyá náà ní omi ìnira yá sí àlàyé yẹn torí àsìkò ọlọ́run ni ìnáhùn kánà mùtọ̀rọ̀ wà kánú yusirruna ala al-hinsil azim ẹ̀rí yusirrun wọ́n máa ń ṣẹ́rí padà ní wọ́n máa ń ṣorí kunkun ní ala al lọ sí ibi ẹ̀ṣẹ̀ al-azim èyí tó tóbi وكانوا يقولون إذا متنا وكنا ترابا وعظاما إنا لمبعوثون wọ́n sọ pé ṣé táwọn bá ti kú táwọn ti di yẹ̀pẹ̀ téegun àwọn sì ti kú ẹ̀hẹ́ tó ti kẹ́ fún àìnà làmàbẹ̀rọ̀ fún ṣé wọ́n padà gbé àwọn dìde nítorí náà ọlọ́run mọ̀ jẹ́ kí awọ náà hmm? ọlọ́run ní túmọ̀ ayú àdọ́ọ́lù ńlá akiluna min mi min zakum mo ti sọ yẹn lẹ́ẹ̀kan aya fifty two lélẹ́ oní ẹ jẹ nínú igi kan tó jẹ igi ọ̀rọ̀ lòun làwọn ń bẹ̀ famali una min halbutun yóò kunu nù yín dáadáa fasharibuna alayhi min alhamim wọn máa mú ẹ wàá mú mi gbóná lé fasharibuna shurbal him omi tẹ́ ẹ mú ó sáré mu omi yẹn ẹ̀ ṣorúbà lè hìn bí ìràkúnmí tó ń gbẹ̀ngbẹ̀ tí ó ṣọ́ọ̀ṣì mọ́ mú gbọ́gbọ́n ìyá tún ní ààdà nuzulu òmìyá òmìdín ibi tẹ́wọ̀ sínú ibi ìbù ọyín tẹ́wọ̀ àwọ̀ sí nìyẹn níjẹ́ ẹ̀sán wọn hm? kò ṣàánú wa àwọn ìròyìn náà pọ̀ tabalọ́nu sọ́rọ́tù sọ́rọ́tù sọ́rọ́tù àárọ̀f hm? ọlọ́run ti ṣàlàyé ń bí ìyẹn sọ́rọ́tù àárọ̀f àwọn ọmọ náà àtàwọn ọmọ àlìjẹ́n náà àwọn ọmọ àlìjẹ́n náà ó rí wọn ọmọ àlìjẹ́n náà tó wá wọn béèrè lọ́wọ́ náà ọmọ náà ṣe. ẹ wọ́n béèrè lọ́wọ́ wọn pé ẹjọ́ jẹ́ kí n mú wá nínú Suratul A'raf sura àwọn ọmọ pé Suratul A'raf sura seven. sura seven sura seven sura ẹlẹ́ẹ̀kejì ọlọ́run jẹ́ ká wọnú náà hmm, mo kàn fẹ́ mú wá ní pé ọlọ́run ọba ní ọlọ́run ọba àlekè ọlá ń tó bá di inú ọgbà yẹn àyà forty four ọlọ́run ní wa nada ashabul jannati ashaban àwọn ọmọ àlìjánná máa ọmọ náà. an qad wajadna ma wa'adana rabbuna haqqan dájúdájú àwa ti dé wá bá a ti rí àti rí tọ́lọ́wọ́n ọba wa ṣe ládéhùn fún wa pó dúdú ni fahal wajadtum ma wa'ada rabbukum haqqan jẹ́ náà ti bá ohun tọ́lọ́wọ́n sí ládéhùn fún yín ẹ̀ rí pó òdodo níbí qalu na'am àwọn ọmọ náà ní bẹ́ẹ̀ ni ó gbọ́rọ̀ tí ń sọ pé yà ó jẹ́ àwọn tí ń jẹ́ àwọn fa'adana mu'addinu bainahum olùpèpè kan wà pépè láàrin àwọn méjèèjì aláàánẹ́tòlọ́hì ààrẹ bọ́ọ̀lì ni kí dájúdájú ìgbéjìnà sí kí ọlọ́run yóò máa bá gbogbo alábòsí wẹ̀lẹ́bọ̀ alladina àwọn tí wọ́n ń ṣẹ́ àwọn èèyàn lórí lójú ọ̀nà ọlọ́run tí wọ́n hánà ojú ọ̀nà ọlọ́run fáwọn èèyàn tí wọ́n ń kọ dí àwọn èèyàn níbi ìmọ̀ ìṣètọ́lọ́run wàyàbẹ̀gbóná àríwájà wọ́n sọ ọ̀nà náà wọ́n fẹ́ sọ di èyí gbọ́n èyí wọ́ wọ́kọ̀wọ́kọ́ tí ò ní rí tààrà lójú àbáwọn èèyàn ṣe ń ṣe lónìí hmm? bílẹ̀ ti wọ́n sì jẹ́ aláìgbàgbọ́ sọ́jọ́ kan ibi tí mo wà lọ́lọ́ ni wà bẹ́yìn náà hùmẹ̀ hijabun títí ibi tí ọlọ́run ọba lẹ́kẹ́ wà náà dá asáàbù náà rí asáàbù àlìjánná àwọn ọmọ náà wà tún máa ké sí àwọn ọmọ àlìjánná àwọn èrò náà ó máa pe àwọn èrò náà àlìjánná an àfihìdù àlẹ́yìnà mìnàlè mẹ́ẹ̀ẹ́ ẹ fún wa lómi díẹ̀ àwọn mi mọ rọ́sà kọkùnmù lọ àbínú tọ́lọ̀ ń pa léṣe fún yín tẹ́ ẹ̀sìn pa tọ́lọ̀ ń fún náà àbíyẹn náà fáwọn náà díẹ̀ ìyá ń jẹ àwọn ń bì kọ́ọ̀lù àwọn ọmọ àlùjànnà wà dáhùn pé inna Allaha dájúdájú Allah ta'ala harramahuma méjèèjì tẹ̀ ń béèrè yẹn o ó ti ṣe léèwọ̀ ala likafirin fún gbogbo àwọn kẹfìrí alladina takhadu dinahum lahwa àwọn tí wọ́n mú ẹ̀sìn wọn léré tí wọ́n ti sọ di eré wà láìbàn hmm? wọ́n sọ di ẹ̀sẹ̀ lásán láhàwán wà láìbàn àti eré àwọn abáwá lékè wọ́n máa tún sí láhàwán ó ní wà láìbàn eré àgbà àti eré ọmọ èké eré ọmọ èké àti eré àgbà ẹ̀fẹ̀ wọ́n ti sọ di ẹ̀fẹ̀ wọ́n sọ eré ẹ̀fẹ̀ hey oh can somebody say hallelujah there hey can somebody give me say dẹ́dẹ́dẹ́ oríṣiríṣi mi fẹ́ máa sọ́ṣá kákàkàkàkàkà tí wọ́n sọ̀rọ̀ ọlọ́run wọ́n ti sọ di eré awéwà hmm, wọ́n sọ di awéwà àti eré ọlọ́run ọba àlekè ọlá ní wàgọ́rọ̀tì húmulẹ̀ àyà tó dùnìyà ilé ayé wa kó tàn jẹ́ bá wọn gbà fàlẹ́yẹ́ ó mọ̀nà sáhùn òní wọn jẹ́ àgbàgbé wọn káàmà nẹ́sù lè kọ àyẹ̀wò mihim gẹ́gẹ́ báwọn náà ṣe gbàgbé ìpàdé ọjọ́ òní àdá ilé ìwà màkánù àyà àti ìyẹn jẹ́ àdúrún àwọn wọ̀nyí wọ́n jẹ́ àti nítorí kí ni kíkọ̀ tí wọ́n jẹ́ tó kọ àwọn àmì ọlọ́run ọba hmm? ẹ̀rí tó bá ní wọ́n gbàgbé wọn kì í ṣe pọ́lọ́run gbàgbé ìtumọ̀ gbígbàgbé ni gbé jù ú lẹ̀ ẹ̀rí pé nílẹ̀ yorùbá ní ìsinmi wá ní kọ́kọ́rọ́ ọ́fíìsì mi ó dà mo gbàgbé ẹ̀ sílé ẹ̀rí àwọn tó bá fẹ́ sóyìnbó tá bá fẹ́ tú yorùbá sí ìbò and I, I forgot it at home ẹlòmí i forget it at home òyìnbó ò ní sọ pé i forget kí ni ó sọ i left it at home ìtumọ̀ apá àgbàgbé rẹ̀ ni pé a fi nǹkan yẹn sílẹ̀ ni so nítorí náà nígbà tọ́lọ́run ọba sọ pé nàìsá wọn á gbàgbé wọn kì í pọ́ lọ́wọ́ wọn gbàgbé yẹn pé ọlọ́run ọba ó gbé wọn jù sílẹ̀ hmm? ẹ bó ṣe wà nù sọ́rọ́tù tọ́ha ọlọ́ọ̀mí wà mẹ́ni àrùdà àndíkìrí fàínà láhùnmá ìṣẹ̀tàn dọ́nkà wà náà ṣúrùhùn yá ọmọ ìlẹ̀kìyà àmọ́tí àmà á gbé àwọn tó ṣẹ́rí kò mìíràn tí ọlọ́run níjọ́ gbèdé á gbé wọn dìde láfọ́jú níyà tí ó jẹ wọn nìyẹn kọ́ọ̀lá rọ́bì yóò ní olúwa mi lima kúntù bá sí rọ̀ mo ti ríran tẹ́lẹ̀ ńgbà tó ń wà láyé ọlọ́ni kàdáàlì kàbó ṣewú náà lórí àtàtì ka ayé àtúnà ṣùgbọ́n wá bọ̀ wọ́n ka kùránì sí ọ létí fànà sí ìta ọgbà díẹ̀ bí máa na fàtàrọ́kítà ògbé jùúlẹ̀ wákàdáàlíkà lè yẹ̀wò máa tún sa ìwọ náà dẹni ìgbàgbé lónìí yẹn náà pẹ̀tà gbé jùúlẹ̀ sínú ìyà máa wà nìyẹn ọlọ́nkó làwà so inṣàlá tó ń tádìs yẹn sọ ni pé àdúnìyà ilé ayé síjìnà lè mọ́ mi gbogbo kódà kí mùmí ní gbádùn láyé ẹ̀wọ̀n ni bàbá fi wò ó sí tí ó rí níjọ́ gbèdé àlùkìyàmọ́ náà gbàdùn ẹ bó ni òṣèlú jẹ́ èèyàn ààrẹ òṣè èèyàn orí ó fọ́ èèyàn béèyàn ló gbádùn gan jù kó bá ti lo air condition jù náà nírú ìlú wa ní ìsìn tó bá pẹ́ nàìjíríà àwọn dókítà ó padà sọ pé o mọ̀ lò mọ́ àwọn àìsàn kan ó dé bó lóun mu ọtí júìsì tó bá yá ò lè mọ̀ sí èèyàn jẹ̀díjẹ̀dí béèyàn mú jù ní ìsìn inú èèyàn ó ó lè mọ èèyàn tó lè jóúnjẹ kan ó lè yàyàn ń gbẹ̀ òun ni wọ́n ti sọ pé ẹran màálù jíjẹ mẹ́jọ pọ̀ jù eléyìí kò yí sọ̀rọ̀ àlìjẹ́nà kì sọ̀rọ̀ àlìjẹ́nà rárá kò sí ìnira ń làwọn ọmọ ti wa kòbókò ààyè tó lè rí àlìjẹ́nà ààyè tó dàbí kòbókò àlìjẹ́nà ó lóore ju ayé àti gbogbo lọ ẹlòmí òdìbò tó bá di ẹ̀jẹ̀ tọ́ílẹ̀tì àlùjẹ́nà kò ń wọ̀ irú ẹnìyàn ẹlẹ́ṣẹ̀ ni ní ló fi jẹ́ gbogbo ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ já nímọ̀ lórí ẹ̀ ó ń sáfìwà àlùjẹ́nà kódà kó ṣe tọ́ílẹ̀tì ẹ̀ kò sí tọ́ílẹ̀tì lálùjẹ́nà wọn èyí àgbẹ̀ ń bẹ̀ wọn ètọ́ anábì sallallahu alaihi wasallam ló sọ kí láàmú ẹṣẹ́ láàmú làágùn nìkan òógùn yẹn yóò àmọ́ òórùn rẹ̀ bí ọba àtùràrí àlèmísìkì tí yóò tún wá di lọ́fíńdà sára wa yóò máa òórùn dúndùn sórí àwọn èyí àdótó rẹ́gbin ni kò sáàyè ẹ̀gbin náà gba àlùjẹ́nà kò sí tọ́ mẹ́sẹ̀ ìwà tó ń sọ pé bó ti ẹ̀ṣẹ́ tẹ́lẹ̀tì àlùjẹ́nà tún jẹ́ lẹ́ṣẹ̀ torí pé kò sí tẹ́lẹ̀tì mi sọlá kò ṣe àná wa sọ àlùjẹ́nà ò ṣe kọ̀ǹpìà iná ilé ebú ni ọlọ́run jà wọ̀ torí náà wàjánnàtú lè káàfìrì wàjánnàtú lè káàfìrì ayé jànnàtú lè káàfìrì ayé yìí náà àlùjẹ́nà ló jẹ́ fáwọn kèfèrí kódà bí yà ń jẹ torí gbogbo tó ń jẹ níyà yìí ò tiẹ̀ tó nǹkan kan rárá sí àti ìjẹ níjọ gbèdè kódà bó ṣe ń kú làwọn ó ti mọ gbà nímú ó ti mọ gbà létí tó bá wọnú sáré sáré ó fún kò ṣàánú wa آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته